الحمد لله الذي أعدى والمخطئ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له قضى ألا تكون حجته على العباد إلا بعد العلم وأشهد أن محمدا عبده ورسوله أعذر الواقع في الشرك أو الكفر على الجهل صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله يا عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وبعد فيا عباد الله من سماحة الإسلام العمر بالجهل أدبك الله ọlọ́run ọba tí ó gba àròyé ẹni tó ṣàṣìṣe tóbi yapa ọlọ́run kó ti jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ sí gan tó lọ́dọ̀ àyàfi ọlọ́run ọba ọ̀fẹ́ kúndé ọlọ́run ọba kò sí orun gbogbo ọlọ́run ọba yìí nínú ìdájọ́ rẹ̀ òun ni wípé kò ní jẹ́rìí tako ọmọnìyàn ìyẹn ní wípé ọlọ́run ọba ò ní jẹ ọmọnìyàn níyà lórí ìyapa tó bá ṣe àyàfi lẹ́yìn ìgbà tó bá sí mọ́ kótó ni kó ṣe ìyapa yẹn mo sì jẹ́rìí kí alọ́ ọ̀fọ́mẹ́ ẹrú ọlọ́wọ́ bá ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe àdébí sọ́lọ́ lọ́wọ́ àdéhì wà àdéhì wọ́n sẹ́lẹ̀ ó jẹ́ kó yé wa wípé ẹ̀sìn Islam tó ń bu wa ọgbà àròyé ẹni yòówù tó kó sínú ẹ̀mọ́ àkókò sínú àìní gbàgbọ́ nípa ti àìmọ́kẹ́mọ́kẹ́ ìkí ọlọ́run ọlọ́run tó máa bá tẹ̀lé ọlọ́run kó bá báwọn aráàlú yẹn àti àwọn sùhábà rẹ̀ lápapọ̀ lẹ́yìn ìgbà yẹn yẹn ń sọ ọlọ́wọ́ ọba ẹbẹ̀rún ọlọ́wọ́ ọba nìkan ọ̀la tẹ́ẹ̀sì sọ ìwọ ọlọ́wọ́ ọba nígbọ̀rọ̀ yín àti ní gbangba yín ọlọ́wọ́ ọba nìkan ọ̀la sọ dálùbọ̀ ádà lápọ̀lẹ́ báyìí pé pápá a ti sàsọ́ọ̀lẹ̀ fáwọn ẹni tí afúnisẹ́ra ṣáájú ṣáájú yín àti ẹ̀yin náà rí pé kẹ́ páyọ̀ ọlọ́wọ́ ọba lẹ́yìn ìgbà yẹn ẹ̀yẹ́ ń ọlọ́wọ́ ọba nínú ẹ̀tẹ̀ ìtẹ̀kù òun náà di pé Islam máa ń gba àròjàre ẹni tó fi àyẹ̀mọ̀kẹ́mọ̀kẹ́ sí ìyapa ẹ̀yẹ rúkì ọlọ́ọ̀ba kájọ́ lọ yẹ wáyé pé ẹni tó fi àyẹ̀mọ̀kẹ́mọ̀kẹ́ tó fi ìyapa ọlọ́ọ̀ bóyá ó sẹ́ bọ́ọ̀lì àbọ̀sà ìdìgbàgbọ́ ni ọ̀nà méjì ló lọ́gbà wá ẹni tó bá fi gbé kìí ṣe mùsùlùmí ó wá sẹ́ bọ́ọ̀ ó ṣe ìyapa ọlọ́ọ̀ àbúsà ẹni gbàgbọ́ sọ́lọ́wọ́ ọba sùhánà tó sì já sí pẹ́ẹ́lí yẹn ọ̀rọ̀ òde gbígbọ́ rẹ̀ yí pé ẹbọ nìkan yẹn ìfèrí náà lẹ́nu yẹn láyé sí báyìí ṣùgbọ́n tó bá di lọ́rùn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wá ṣèdánwò fún níjọ́gbé dàlọ́ ẹ̀yàmọ̀ ìyẹn lọ̀rọ̀ tó rinlẹ̀ jù láàrin àwọn ìlúmọ̀ ẹ̀rí wá ṣèdánwò fún níbẹ̀ ni ó sì mọ ibi tó wù lọ bóyá náà ni àbí àbí tẹ́tẹ́ ni èyí tó ṣe bí afárá máa bẹ́ẹ̀ dùbà èyí tó bá wá sí àìní gbàgbọ́ àbóṣe kẹta lè pè ní ẹbọ ṣùgbọ́n ẹni tó ṣe yìí mùsùlùmí ni a lè pè ẹni yìí ìyẹn ní kó ṣe nípa ti àìmọ̀kẹ́mọ̀kẹ́ a lè pè ẹni yìí ní kéferì káàbí gbé ẹ̀rí dúró fún wípé o tó ṣe yìí tó rí pé ti àìní gbàgbọ́ ni a tẹ̀ ṣàlàyé ẹ̀ báyìí a fún wa ní àwọn kẹtọ́ jẹ́ ẹ̀rí jẹ́bi ṣòṣò lórí wípé ẹ̀sọ́ bá jẹ́ onígbàgbọ́ òdodo tọ́wọ́ lọ fi àìbọ̀kẹ́bọ̀kẹ́ sí ìyapa pápá jùlọ àwọn tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn ọlọ́wọ́ ọba máa gba àwùjárí rẹ̀. nínú àwọn ẹsẹ̀ ara ẹsẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tí àkọ́kọ́ mẹ́dùbà òun náà ní àwọn ẹsẹ̀ wúrà èyí tí tọ́ka sí wípé ẹni tó bá fi àṣìṣe ọlọ́wọ́ ọba gba àwùjárí rẹ̀ ó yóò kó sínú àìdígbàgbọ́ ní àbí ìtẹ̀ta lè fi ní ẹ̀bọ. bí rọ̀rọ̀ ọlọ́wọ́ ọba Aya ọgọ́rùn méjì àti mẹ́rìndínlẹ́ àádọ́rùn ọlọ́run ní rọ́bàdà látọ̀ àfẹ́sẹ̀ ilẹ̀ sí rẹ̀ àwọn akọ́ọ̀dà ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ náà ọbẹ̀ ẹlẹ́dàá wa má kú wa o má kú wa má jẹ wá níyàwó tọ́ba fi bá àgbàgbé ṣe nǹkan àìmọ̀kẹ́ gbọ́dọ̀ àyẹ̀bẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ yẹn ni bí àgbàgbé ṣe nǹkan tí ó jẹ́ ìyapa àbá àtìsí àtìsí ọlọ́run má jẹ wá níyàwó ọlọ́wọ́ ọba àdìgẹ́ láti fi dáwọ̀ mo ti ṣe bẹ́ẹ̀ bó ṣe wá tó sọ ní muslim ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àbí ìfúsọ báyìí tí ó fi yé wa yìí àníṣe àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tẹ wípé ẹni tó bá ṣe àṣìṣe ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ ni ẹ bá ṣe ìyapa pàpà jùlọ bóyá ọjọ́ kúkúrò ni bóyá ni àbí òun lẹ́bọ̀ òun níbi ohun tẹ́ bá ti àtìsí lórí rẹ̀ wọ̀lẹ́ẹ̀kì kan tà á fẹ́ẹ́ ti kò lóògùn àmọ́ ohun tó bá ti sí ẹ̀mí ikú ọ̀pọ̀ sí i nítorí pálọ̀ ọ̀nà kọ aláforíjì ni ti máa ń fi kéye. àdébí sọ́kọ̀ bọ́ ọba ni wàlú sẹ́lẹ̀m wọ́n tún wá pa ọ̀rọ̀ yìí wá sí tòsí fún wa. òjijì ọlọ́sọ́kọ̀ bọ́ sẹ́lẹ̀m sọ pé dáadáa ju ọlọ́run ọba ẹ̀sẹ̀ jẹ́ ẹ̀wẹ̀ dàání ọ̀gbẹ́ni wọ́n ti ṣe àbójúkú òjò ni àkọ́tọ̀ ewu wọ́n ti àtúnṣe tí wọ́n ṣe wọ́n ti di àti wọ́n tó ibi wọ́n gbàgbé ṣe wọ́n bá tó kiri bu àlẹ́ àti wọ́n tí wọ́n jẹ wọ́n pàṣẹ. ẹ̀rí àwọn ẹ̀fẹ́ ọ̀rọ̀ yìí ó ń tọ́ka wípé ẹni yóò kí wọ́n bá ti ìyá pa nínú ìgbà tó ti rí pé wọ́n lábọ̀ ọlọ́rùn wọ́n yẹ ni yẹn gbàgbé ni o àbọ̀sẹ̀ ìmọ̀kànmọ̀kàn ọlọ́run àmójútó ajásígbé alásìse nìyí aláìmọ̀kàn mẹ́mẹ́ ẹni tó sàtìsẹ aláìmọ̀kàn òní gbogbo ẹni yóò tó bá já sí kí ó yapa òtítọ́ ṣùgbọ́n kó mọ̀ ọ́ bọ̀ yapa òdodo ẹ̀yọ́ nígbà òdodo nínú gẹ́gẹ́ òfin yé pé àdìsẹ́ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ wà tí ń tọ́ka wípé èèyàn oníjẹyà ẹrú ọlọ́run ọmọ oníjẹyà lórí ìyapa tó bá ṣe àfi lẹ́yìn ìgbà tó bá nímọ̀ nípa ìyapa yẹn tó tún wá ṣe bẹ́ẹ̀ tó tún ṣe òun lọ́rọ́ lọ́wọ́ bá sùn tọ́lọ́wọ́ sọ́dún sọ́tún ìsàrà ayà kẹ́ẹ̀dógún ọlọ́wọ́ bá ní ọmọ ọ̀gbọ́sẹ̀ wà síbi rẹ̀ hàtà rẹ̀mí àtàrọ̀ sóòlà ọlọ́wọ́ ní àkòrí jẹni níyà ní ìta àfihàn rẹ̀ ń tẹ́ sí ẹni tí ó jìyà ẹ̀rí nínú ẹsẹ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọ wípé ọlọ́wọ́ ní àárín àwọn òṣìṣẹ́ yẹn kò bá ṣeré tí wọ́n jẹ́ olóṣèlú wípé ẹni tó bá ṣe rere yóò rí dáadáa wọ́n mú ṣeré tí wọ́n sì jẹ́ olùkìlọ̀ لئلا يكون للناس على الله حجة بعد الرسل fún mi lè bá sí ẹ̀rí táwọn èèyàn ó máa gbé lórí ọlọ́run ọba sùhánà lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti rẹ́rìn ńsẹ́ rẹ̀ nítorí pọ́lọ́run ọba sọ aziz àti hakim alágbára ní aláfíìsì ìṣẹ̀lẹ̀. nínú ọ̀rọ̀ ọlọ́run ọba èyí tó ní bíi orílẹ̀ yìí pé àdíṣẹ́ ẹ̀dá ò ní síyà nípa ìyapa tó bá ṣe àyàfi tó bá jùmọ̀ nípa ìyapa yẹn tó tó wá sí ìyapa lókun òun lọ́rọ́ lọ́wọ́ sọ́lọ́ sọ nípa fún sọ́ọ̀bà ayé ọgọ́rùn-ún àti bẹ́ẹ̀ lógún ọlọ́run ní kò ṣeé ṣe kọ́lọ́wọ́ bá ti àwọ̀ ẹ̀jọ̀ fẹ́ lọ́nà lẹ́yìn ìgbà tó ti pọnẹ gbọ́wọ́ ẹ̀rí títí tí yóò àtà yóò bẹ́ yìí rẹ lẹ́rù mọ́ yẹ̀sẹ̀kù tí ó fi ṣàlàyé fún ọ ewu táwọn ẹni tó fáyọ̀ ọlọ́run ọba ni máa ṣe ẹ̀rí gbogbo àwọn ẹni ọ̀rọ̀ yìí ó tọ́ka sí wípé ẹni tá a gbé ọ̀pọ̀ lọ́rùn tó jẹ́ mùsùlùmí àlè ńlá ìwọ ẹsìn àlè làákọ̀ ọlọ́run àyàfi kó nímọ̀ nípa rẹ̀ tí o bá ti mọ̀ tọ́wọ́ lọ sí sínú àṣìṣe irúfẹ́ nìyẹn tẹ̀lé àwọn àgbà àròjàre rẹ̀ lóbi jáde pé sáǹfààní táàrí nínú ìkẹ́nu àyà tá a kà yẹn pápá jùlọ ọ̀rọ̀ ọlọ́run bá tún fáàrẹ̀ tọ́lọ̀ sọ pé rọ́ọ̀tùlá ń bọ̀bà ṣeré tá a tẹ̀ kàdálà ìfẹ́ yìí yóò máa yé wa wípé àti àmà àgbà àròjàre yẹn pẹ̀lú tọ́ bá fi àyè mọ̀kànmọ̀kàn ṣe. kódà ọwọ́ ayé àwọn kẹsàn jẹ́ torí àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba nìyí wọ́n mú àwọn ikpele ẹ̀sìn wọ́n dẹ̀ mú ẹ̀ka ẹ̀sìn wa tọ́ba ajá pé yẹn jẹ́ alẹ́ tí ìrẹsì ọlọ́run ọba ọ̀wá bá ẹ̀rí yẹ kò ní sí ọba títí bẹ́ẹ̀ ni ó fi a àbọ̀ lọ ṣe hajj yẹn ni pé ó gbèrò nǹkan mi yàtọ̀ tó lọ́wọ́ bá sùpàdé wọ̀ tààlà ṣùgbọ́n kò ní mọ̀ nípa rẹ̀ lóòótọ́ ewu tó ti yẹ iṣẹ́ ìbàjẹ́ ni kò ní lẹ́tọ̀ sí ọlọ́wọ́ ọba títí tọrọ yóò fi yé ìyẹn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùpàdé ọlọ́wọ́ sọ wípé kọ́lá tẹ́jà àlù òlìláyè àdáadá wà ń tún sálẹ́mù ẹ má sì fi orogún kejì ọlọ́wọ́ bá sùpàdé ọ̀tá ẹyẹ ń sìn ọlọ́run ọba àdéhùn ọba yìí wá wípé nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tá a ta yẹn wípé kò sí ìdí àjẹ tí ó jẹ ti ọmọ nìyẹn bàbá jùlọ mùsùlùmí àyàfi lẹ́yìn ìgbà tí bá ti pé báyìí rí eléyìí ọba àlejò wá jókòó ayé wa wípé àti ọba àjọta ni àyàfi ìgbà wọ́n ní wẹ́ẹ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá pé gbogbo ìgbà tí wọ́n bá ti ju àwọn èèyàn kọ̀ọ̀kan sínú náà àwọn ẹni tí wọ́n sọ iná yẹn wọ́n máa sọ fún ọ yìí pé ti kù sẹ́lẹ̀ yìí táwọn olùkìlọ̀ wá ni táwọn olùkìlọ̀ tí wọ́n wá bá níbi ẹ̀yin lẹ́gbẹ́ ayé lólu kìlọ̀ yìí nínú ìsìnlẹ̀ tuntun nílẹ̀ wa. níbẹ̀ ṣe ọ̀rọ̀ tó ti máa fi bí ẹ̀kú rẹ̀ ṣe àti tẹ́ ọlọ́wọ́ ní jẹ́ ẹnikẹ́ni níyà. àyàfi lẹ́yìn ìgbà tí ẹ̀rí ọ̀rọ̀ bá dé sí gan rẹ̀ tó dẹ̀ ti nímọ̀ nípa rẹ̀ ọlọ́wọ́ bá kúrò wá nípa àwọn ẹni tí wọ́n wọnú rẹ̀ ọlọ́wọ́ ti tẹ̀lé àwọn aláìní gbàgbọ́ wọ́n wà pé wọ́n fà lọ sínú rẹ̀ tọ́ba ní ilé iṣẹ́ ha ti ha wá sí àwọn ẹnu ọdẹ iṣẹ́ àdébọ̀ yẹn àwọn ẹni tí wọ́n ń ọdẹ iṣẹ́ yẹn máa sọ yín pé sáwọn ọ̀rẹ́ sí ọ̀wá bá yín ni kí wọ́n ká yín fún yín ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o gbólóhùn òòyà ó ti jẹ́ pàápàá lórí àwọn ni fífi àdìsẹ ọlọ́wọ́ ní jẹ nìkan kan níyà àlà àyà tó ń tọ̀hún ti ṣe ìyapa àyàfi lẹ́yìn ìgbà tí ẹ̀rí ọ̀rọ̀ bá dọ́dọ̀ rẹ̀ tó tẹ̀ dímọ̀ nípa nǹkan yẹn tó wá ṣe ìyapa lórí ẹ̀ lógún ọlọ́wọ́ bá ní àwọn èèyàn bá pariwo wà ó yẹ sọ̀rọ̀ kó rẹ̀ fi hà wọ́n bá pariwo nínú dẹ́ wọ́n bá sọ wípé wọ́n lọ́wọ́ mẹ́lẹ́dà wa ákùnrin jìnnà ẹ̀dá àwọn sọ àwọn alámùdó àǹtẹ̀rùkọ sáà ti gbogbo yín lẹ́rìí lónìí lọ́yẹ kẹrin tí ọlọ́run ọba bẹ wọ́n ṣe ẹkùnrin sẹ́bíù olùkìlọ́ ti di wá báyìí ṣẹlẹ̀ ilé ẹ̀gọ́ ọlọ́run wa gbogbo yẹn máa jìyà ọmọ àlè sọ́ọ́lì mi lọ ìdọ̀fíyọ̀ àwọn alágbòsí tí wọ́n sá ìmúrin sọ́lọ̀ wo ní rí alátìlẹyìn mi ní ìwòsàn ẹ̀yẹ rúbí ọlọ́run ọba àníyàn máa yẹ wá yìí pé islam ta wà nínú ẹ̀sẹ̀ tó wà ní islam yìí òun ní pé bí ìyẹn bá ti yapa tí ò ní gbọ́ nípa rẹ̀ àgàgà tó jẹ́ mùsùlùmí òdodo kò lè jìyà lórí ẹ̀ tí tí ò fi yé òun lè ní àlàyé mi ìta tuntun wa nípa àwọn ọmọ kéèké tí wọ́n kú ẹ̀rì pọmọdé tó kú káàbẹ̀ pé yọ wọlé ni yóò ti wá wọlé sọ́jà gbàdí débi máa gbọ́ yípa àṣàlàyé ọ̀rọ̀ fún kọ́tẹ́lé torí bẹ́ẹ̀ àwọn hadith tó pọ̀ ọwọ́ adóni eléyìí sáà débi sọ́lọ́lọ́ àtàlájọ́ yẹ wáyé pé àwọn mẹ́rin kan náà wà tó ṣe é bí àwọn ènìyàn wọ́n ó di àròjàre níjọ́ fi dàrú kẹ́yàrá ẹnì kéde òun ló di sí ọgbọ́n kankan rárá ẹnì kejì ní afọ̀dà ògùgbọ̀ ẹnì kẹta ní arúgbó kùjọ́ tí ọ̀rọ̀ ara ti kankan dáadáa mọ́ ẹnì kẹrin òun náà ni ẹni tó kú lásìkò tí òun ti rẹ fẹ́ kẹ̀kẹ́ ń ta rárá mi ní òkọ̀wọ́ ẹ wá rí odi wọ́n ní sọ́ba ti jọ́ òbí nàlàkẹ́yà wọ̀ yóò ní wọ́n lọ́wọ́ wọ islam ma wà so tọ̀ ṣùgbọ́n èmi ọ̀gbọ́n kẹ́kẹ́ o ẹ̀rí ògùnbẹ́ ọ̀sọ̀ yìí pé ìwọ náà ọbẹ̀ lẹ́dà islam dé tó tọ́ àwọn ọmọ kéèké okùn bíi káàkiri mí arúgbó òun ní ọba sọ pé ìwọ náà ọbẹ̀ lẹ́dà ṣùgbọ́n ọlọ́wọ́ wa ni ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́wọ́ gba àlùkáwà ní lọ́wọ́ wọ bíbí ọ̀dà mo ti gbọ́rọ̀ yìí ṣùgbọ́n tẹ́ ẹ tẹ̀lé tọ́lọ̀ ọlọ́wọ́ wa rẹ̀ ní ti wọ ibi ọyẹ máa wọdún rẹ lọ òun lè dẹ́wò tá a ní wá sí fáwọn ènìyàn ọlọ́wọ́ ni ẹ máa wọdún rẹ lọ adébí sallallahu alaihi wa sallam wọ́n ní fọwọ́ lẹ́ni nafsu muhammadu nìyẹn lọ́wọ́ dàkàlùwà ìgbìmọ̀ àdìgbà wọ̀ àwọn sálá ni mo fẹ́ ní tẹ́lẹ̀ ní ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ múra tí wọ́n lè lọ́wọ́ lẹ́yìn ni wọ́n á dẹ̀ rí i pé tútù ni wọ́n bá yín náà wọ́n sì bá ní àlàáfíà ẹ̀rín òun ni àlàyé ọ̀rọ̀ tá a sọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé méjì lẹni tó fi àìmọ̀kẹ́mọ̀kẹ́ sí yapa ẹni tó wáyé pé kì í ṣe mùsùlùmí nítorí pé kò sí ẹ̀rí ìrẹsẹ̀kẹ̀ àti ìgbẹ́kẹ̀ òye ìfèrí bẹ̀rẹ̀ láàpè ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀sẹ̀ yàgò ọlọ́wọ́ á sì náwó fún ọ ẹ̀rí tí wọ́n bá wọnú lẹ́yẹ̀ wọ́n ba iná ní kiri o ní tútù wọ́n sì ba ní àlàáfíà ẹ̀rí ìbẹ́ni tí ọba wa lẹ́yẹ̀ wọ́n wá tìtìpátìpá gbé ẹni rẹ lọ tóró ti ya pa ọlọ́wọ́ ba yẹn hadith bíi wa wọ́n lajẹ́ bí jẹ́ oyé wa ẹ ọmọ lọ́wọ́ ìrẹsẹ̀ wo ló ṣiṣẹ́ fún ṣé kẹ̀kẹ́ fẹ́ tó ti ẹ̀jọ́ náà yẹn lé lórí kò sí àdébí sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ọmọ yóò tá a bá bí á fi sórí àdámọ́ dáadáa fi ṣe Islam ṣùgbọ́n yà àti bàbá rẹ̀ ní ọ̀sán ní jù àti kọ́ni yó àbábọ́ náà gẹ́gẹ́ bí ẹrẹ́ ṣe máa ń dirú ara wọ̀ ẹ̀rí sínú ẹgbà wa mi wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run lórí ilé àwọn orin wọ́n yẹ kó tó sọ̀gìrà ọmọ tó bá wà kú kékeré pọ̀ bóòlù ọ̀rọ̀ tẹ̀ ní òṣèlú àdúgbò sọlá ni tó ọlọ́run àìlọ́ bí mo ṣe àdùn àmìlí ọlọ́run lọ́mọ ọmọ yóò ti tọ́ba dàgbà tó náà ẹ̀rí wọ́n nílò ìgbà wa rí àdúgbò sọlá tó bá jí ọmọ mùsùlùmí náà lè tẹ́lẹ̀ ní ọwa ọmọ pédé títí mùsùlùmí bí tó ti jáde láyé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò sí ìbàlágà ó máa wà náà lùjẹ́sẹ̀ bàbá àjọmọ kékeré tó lè nínú àlùjẹ́sẹ̀ náà wà nínú hadith mi wọn lọ sọsọ la sọ̀rọ̀ pé àlẹ gbogbo ọmọ tí wọn bá ní wàá fi islam ni àwọn yẹn wàá fi òjijì Ọlọ́run fi rí òjijì Ọlọ́run àwọn ọmọ ọsẹ bọ ń kọ òjijì Ọlọ́run ni kódà àwọn ọmọ ọsẹ bọ orí àdámọ̀ dáadáa làwọn eléyẹn rẹ wà èrè ń sẹwò ló ń tọ́jú ọmọ ọsẹ bọ sáàsọ fọwọ́ àyà tàtà gírì bíi bàbá rẹ ti sẹbọ sọlọ ọmọ sọfáàdé wò sáà rẹ ẹ̀rí dídú dáadáa àti ẹ̀dẹ̀ tó wà ní islam nìyẹn hadith mi sori látọ̀dọ̀ hasan bin muawiya bí bàdé sọ̀rí wọ́n ní àgbo òwú sọ fún mi eré òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní sálọ́mà wà lálẹ́ jẹ́ náà àlùsọ̀ sálá níbẹ̀ àdébí ọlọ́run kò sí fàǹdà òsì àdébí ọlọ́run bá wà lálẹ́ jẹ́ náà ẹ̀tọ́ bá kúkú jẹ́rìí ọwọ́ àlùjẹ́ náà ọmọdé tí wọ́n fi tí ò sí rẹ̀ ń sẹ́ kẹ̀kẹ́ tó gbọ́rọ̀ dé sí gbọ́ rẹ̀ tí wọ́n ti ẹ̀tọ́ fún gbọ́gbọ́ èsì ìgbọ́ kẹ̀kẹ́ àlùjẹ́ náà lọ́ bẹ́ẹ̀ náà lọ́mọ tí wọ́n rìn mọ́lẹ̀ lóye ẹ̀rí kódà nínú àkídà wa mùsùlùmí akọ ká máa sọ̀rọ̀ nípa ilé yìí pé ah ọlọ́run ò ọmọ wa wá òṣìṣẹ́ tẹ̀ èmi tó ló sí láyé ẹ wá lẹ́ máa yẹ tẹ́ débi wò. a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ ewu tó ti ṣe fáwọn báyìí pé tí wọn bá bá sọ̀rọ̀ nípa àwọn ọmọ kéékèèké pípò lọ́rọ̀ wọn ti wá lè jẹ́ káwọn wà wọn lọ wọlé sórí iṣẹ́ ọmọ kékeré yóò tiẹ̀ kú sí kẹ́kẹ́ tiẹ̀ táwọn èèyàn bá sọ̀rọ̀ nípa ọmọ kékeré tí wọn sọ̀rọ̀ nípa kádàrà wọn sì máa súnmọ́ pé wọ́n wà nínú ìlànà ẹ̀sìn wọn wọ́n ọmọ kéékèèké yẹn òun náà ní àwọn ọmọ kéékèèké ọ̀sẹ̀ bọ̀ ẹni tọ́lọ̀ ọmọ wọn. فاستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله العادل في حكمه الحكيم في أمره أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أما بعد فاتقوا الله يا عباد الله واعلموا أن هناك النصوص التي تدل على عذار من وقع في الشرك أو الكفر من ذلك يا عباد الله أدب الله سبحانه وتعالى إكالهم قال الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صحابة àti àwọn ẹni tó wọ́n tẹ̀lé lánàá ìpín rẹ̀ lódodo ibi ọjọ́ ẹ̀sán ẹ̀rọ nígbàgbọ́ òdodo kájọ lọ yé wa wípé àwọn ẹ̀sìn ọ̀rọ̀ kan tó wà o èyí tó yẹ pé tí ó yé wa wípé ẹni tó bá kó sínú ẹbọ àbẹ́yẹ ní gbàgbọ́ nípa àtàyẹ̀mọ̀kànmọ̀kàn ọlọ́run amúlùkù àfàájúlọ lọ́ba jẹ́ onígbàgbọ́ lòdò lọ́ba ti ká ìmọ̀kànmọ̀kàn ló ṣe tóbi kó sínú ìyàfa ọlọ́run máa gbà ròyé rẹ̀ lílù rẹ̀ òun ní sẹ́ arákùnrin káàdùn sọ́lá tó sọ fún wa lílù hadith àbí ìwéèrọ rọ̀dìọ̀bọ̀ tàlá látọ̀dọ̀ àdébìtàn lọ́mọ́ wọ́n ní arákùnrin kan bẹ̀rẹ̀ ó ti wù àyàfa tó ti pọ̀ nígbà tó wá fẹ́ wù wá ké sí àwọn ọmọ rẹ̀ ó jẹ́ ìyá ọmọ mi ò wọ́n dá ló ó ní ẹ̀gbọ́ tí wọ́n bá ti padà kú náà kẹ́ gbóhùn lọ́dọ̀ kẹ́ ẹ gbóhùn kú náà kẹ́ wá dáná sùn kẹ́ wá lọ dá kẹ́ ẹ sínú afẹ́fẹ́ tí ó gbé wù lọ bí wọ́n ti afẹ́fẹ́ máa gbé gbogbo eérú òun kúrò òfin ọlọ́run fúnra torí tí ọlọ́run fi he òun tó ń dẹ́wò láyé tí ó jẹ́ òun yíyà tí ó jẹ́ ẹnikẹ́ni nírú ìyá gbàdárakùnrin yìí wá àwọn ọmọ rẹ̀ fi fẹ́ ọlọ́run wá pa ilẹ̀ torí alágbára lórí ohun gbogbo lọ́lọ́ ọlọ́run wá pa ilẹ̀ yí pé tó gbogbo eérú ẹni yẹn ilẹ̀ sì ti fẹ́ ọlọ́run wa gbàjọ ọlọ́run wa ẹ̀dá ọkùnrin yẹn ọlọ́run wa arákùnrin yẹn yìí pé kí ló gbé ọ lórí wọ́n bẹ̀rù ọlọ́run ni wọ́n ní ọba nìkan láti torí ní ẹ̀yẹ ló ti ọlọ́run ọba. ọ̀rọ̀ tó ti arákùnrin yìí jáde ní torí arákùnrin yẹn ọ̀tàkù agbára ọlọ́run ọba subhanahu wa ala fífi ọlọ́run ò lè gbóhùnjọ tó ń bá kúṣọ̀. ẹ rí i pé fúfúrù ni àìnígbàgbọ́ ni ni tó lè mú yẹn kó ẹ. wọ́n dẹ̀ tún ìròyìn ọlọ́run ọba nípa pé alágbára ni ọlọ́run ẹ̀rí alágbára ọlọ́run ìròyìn bẹ̀rẹ̀ pọ̀ sẹ́ni tó bákan náà ó ta ko ìròyìn tó ṣe ibi kò ṣe é má ní lọ́jẹ́ fọ́lọ́ inú ìròyìn tá a ti fi rinlẹ̀ fọ́lọ́ ọba ni tá a fi wáyé pé ọlọ́run lọ́lẹ́tọ̀ọ́ síjọ sí ni ọwọ́ àtàtàkùn ẹ̀ ṣùgbọ́n ni kìí ṣe kèfèrí nípa wípé àìmọ̀kànmọ̀kà ló ṣe tóbi ṣe tó ṣe rẹ̀ ìtàkejì tí ó máa yé wa yìí pé nínú dáadáa tó wà tó ẹ̀sìn wáyé òun ni pé ẹ̀ tó bá fi àìmọ̀kànmọ̀kà ṣe ìyá pa á ọlọ́run bá gbàrò yé rẹ o kí ìbá ti gbogbo gbọ́ àbí kẹyẹ yé lọ́gà bí lọ́ọ́ sí yapa bóyá sáyẹn bóore sọlọ́run ní àbọ̀lọ́ sí ìtẹ́kùjẹ́ bọ̀. ìtẹ́kùjẹ́ owó ti ta àwọn ọmọ Israẹli ẹlẹ́tẹ̀bí musa àdìgí sọlá àtọ̀sẹ́lẹ̀ ọlọ́run ọba àdìgí ọlọ́múrò wa nípa àwọn ìṣòro tó dàárọ̀ one thirty eight ọlọ́run ọba sọ yìí pé wọ́n jẹ́ àwọn ìṣẹ́ni ọlọ́run la mú àwọn ọmọ israẹl amúwárí kọjá odò náà fàtà aláhóni yàtúkú ní aláàfẹ́rí lẹ́wọ̀n wọ́n wá kọjá lára àwọn ìjọ kan tí wọ́n takú sí òrìṣà kẹ wọ́n lórí sàyẹ́dà gẹ́gẹ́ bíi màálù tí musa sábì tọ́jú ọ̀rọ̀ yìí tí musa sábì rú fi ṣe fún oúnjẹ lọ́dún wọn fẹ́ẹ́ sìn náà láìpẹ́ ẹ̀rí àwọn yẹn takú sí màálù yẹn tó ń wọ́n wá ní rẹ̀ báwa dẹ̀ wá ọlọ́run kẹ sí ọlọ́run kẹ fún wa káwọn ọlọ́run àlẹ́ ha báwọn eléyìí náà ti lọ́lọ́run tí wọ́n sì ànábì musa ní sọlá tó ṣẹlẹ̀ ọlọ́run gbẹnu ẹ̀ sọ ànábì musa ní ìtẹ̀kùn kọ́ọ̀mù ṣèjálù alẹ́ mọ̀kẹ́mọ̀kẹ́ bá ti di yìí ọlọ́run ti sẹ́yìn láwọn ènìyàn kò sábàkúrò àwọn ènìyàn kò sábàrò àwọn ènìyàn kọ́ kò sábàrò náà ó fi ìparun ìbàjẹ́ sì ni ewu tí wọ́n ṣe yẹn ẹ̀rí àwọn àgbẹ̀ yìí pé ṣé ẹni tó yàtọ̀ sọ́lọ́ ọba lẹ́ni kébi lọ́wọ́ wa fún yín lọ́lọ́run ọlọ́run tó sì fún yín lálùjù lọ lórí gbogbo ayé wọ́n ní tá wọ áyà yìí yóò máa hẹ̀ sí wa èsì sàtẹ́bí musa fún wọn á ti ẹ̀ ní ọ̀sàtàkù wọn yìí pé aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ni wọ́n ọ̀sàtàkù wọn pé aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ni wọ́n ló jẹ́ kí wọ́n máa àwọn fẹ́ máa rí ọlọ́run kẹta wọn máa sì báwọn ẹni yìí ṣe ń sin màálù. ṣùgbọ́n ohun tí wọ́n rí ìpẹ́sì fún yẹn kò torí ẹ̀ kọ́ sọ wípé wọ́n ti kó dúrẹ́sì ẹ̀rin yóò ti máa kílẹ̀ àrà nígbà tí wọ́n ṣe ògédè gbé màálù jèlè ọlọ́run jẹ́ wọ́n yà ń torí ẹ̀ ìpínlẹ̀ ìwò òjìyà ń torí ẹ̀ torí ẹ̀ ìkọ̀kẹ́kọ̀kẹ́ ló mú wọn ló jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yẹn àti wípé àwọn ẹni yẹn ìpẹ́kẹ́rì tí wọ́n fi màálù láìpẹ́ mọ̀ wá sí ìkó lẹ́bi wọ̀ lọ́sẹ̀ pé gbà wọ́n tún láwọn ẹni tí wọ́n fi màálù àìmọ̀kẹ́ yẹn tún mú wọn. wọ́n jẹ́ kí wọ́n sọ yìí pé wọ́n bá wọn náà wọ́n lọ́wọ́ táwọn máa fi fi àwọn ẹni. kò pé wọ́n ní kéèkèrè torí ẹ̀ kó o sì fi àdé torí rẹ̀. ìkẹta nínú tẹ̀sí ọmọ ayé wa fífi àdìsẹ́ta bá fi àìmọ̀kẹ́mọ̀kẹ́ sí ìyapa sí àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in ọlọ́run kọ́ bá di ọdún sí wọn. nínú hadith àbí Waqid al-Laythi wọ́n ní ajáde pẹ̀lú ti ọlọ́run sallallahu alayhi wa sallam táwọn lọ sí fúnẹ̀. àwọn akọjá níbi igi nílà kan wọn àwọn agbẹ́bẹ̀rẹ̀ òjijì ọlọ́run àdìbáwa náà wá igi alágbèékọ́ báwọn kèfèrí ṣe ní igi alágbèékọ́ nítorí báwọn kèfèrí nìyí wọ́n ní wọ́n ní igi kan tó yẹ pé wọ́n á mú ìdá wọn wọ́n á máa so kọ́bẹ̀. wọ́n á gbà pé táwọn bá ti so ìdá yẹn kọ́bẹ̀ báyìí àwọn ti ra àlùbáríkà síbi ìdá yẹn. táwọn bá ti lọ gbé ìdá yẹn báyìí táwọn bá ti fi fèsì ọ̀tá àwọn máa fa wọn lọ ni. àwọn sọ̀hábà náà wá ń tọrọ ọrú ẹ̀ lọ́dún ìjọ ọlọ́run sọ́kọ̀ọ́ báwa náà wá ṣiṣẹ́ o tó lè fi akẹ́ máa gbé ìdá wa kọ́ síbẹ̀ á sì máa lọ ọgbọ́n tá a bá ti fẹ́ jagun àlùbáríkà ò ti sọ̀kalẹ̀ ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam ọwọ́ àti ibi allahu akbar a títóbi bọ́lọ̀ hàdà kama ọ̀là tìmádò israel yóò dé bá wíyí máa jọ táwọn ọmọ israel ni wọ́n sọ fún àdébí musa jèlò tí wọ́n sọ wípé adéèrè àdébí musa báwa wá ọlọ́run kan báwọn ènìyàn náà ṣe ní ọlọ́run táwa ní ọmọ àti àǹsọ̀sálá ní àdíṣẹ́ ẹ̀yà àlẹ́ ọmọ yìí ẹ máa gùn ní ìlànà àwọn ẹni tó ṣáájú yìí ẹ̀yọ̀wò ni òkú lára wa ti sí ọ ẹ̀rí wọ́n láti ṣe ohun tí àwọn sàádé béèrè lọ́wọ́ àtẹ́bí ìjọ yẹn ẹ̀rí ẹ̀fọ́ tó tóbi dábàá máa parọ́ kàrẹ́ ẹni jẹ lóko a sọ yín báwọn máa lọ wá ìkùkú lára jí ẹ̀wọ̀n bí oye tó ń ṣẹlẹ̀ láwọn àwùjọ wa ẹlòmíràn máa lọ wá ọlẹ́ ló wà kẹ́ lára òkúta èṣù yóò lọ dóbi bẹ́ẹ̀ àbí lórí ìta mẹ́ta yóò lọ gbósùn ká bẹ́ẹ̀ yóò lọ gbégbé epo bẹ́ẹ̀ yóò lọ wá nǹkan ó lé lówó tẹ ìwọ̀kọ́jà yìí ti ń ṣe ẹ̀rí ẹgbọ́ tó tóbi rè o ẹ wo táwọn sàhábà tó béèrè ẹgbọ́ tó tóbi rè ẹ̀rí pẹ̀lú bí wọ́n sọ bá dé sallallahu alaihi wasallam wípé ó bá wọn wá ibi tí àwọn oṣù ìdàkọ́ ó lè gbé àlùbáríkà oṣù kiri ọ á ti bọ́ sílùú ẹ̀ bí irú èyí táwọn Ísírẹ́lì gbé lọ́wọ́ àtẹ̀lé ìwòsàn àlè sọlá tó sẹlẹ̀ ṣùgbọ́n àtẹ̀lé sallallahu alaihi wasallam pè wọ́n ní ẹlẹ́bọ̀

ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwòsàn abásáàmà ká bá fẹ́ kíra wa kò níbi ká máa dọ̀bálẹ̀ ká máa kúlẹ̀ níbi yìí sì ní kọ̀bẹ́tì kódà àìní gbàgbọ́ ìtọ́lọ́wọ̀ nìkan lọ́yẹ ká kúlẹ̀ fún ọlọ́run lọ́yẹ ká dọ̀bálẹ̀ fún ọlọ́run lọ́yẹ ká fara gbọ́lẹ̀ fún. bàbá wa tó fi yí bèbè ìfẹ́dé ìdìbò ìfẹ́dé ìdè máa ń fi tẹ́lẹ̀ nìyẹn ẹ̀sìn sẹ́yìn yé rí. wọ́n wá lọ sí agbára ìjarí rẹ̀ àdìsọ̀kúnlẹ̀sẹ̀ kẹsàkálà ó ti ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrẹ yìí ẹrúsìn ọlọ́wọ́ ọba òní hadith Hudhayfa gbòdòdì yamani tíjó yé wa wípé àdéhùn yẹn bá fi àìmọ̀kẹ́mọ̀kẹ́ sí ìyapa ọlọ́wọ́ ọba ọgbà àròjàre rẹ̀ tọ́ba ti bá ìmọ̀kẹ́ ló ṣe ló fi ṣe ìkẹyẹ tí èsì kó nímọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ hadith Hudhayfa gbòdòdì yamani rọ́ọ̀dì ọlọ́wọ́ tẹ̀lá wọ́n lè ṣe ọlọ́wọ́ sọ báyìí pé ẹ̀rí islam ọba ti máa gbó gẹ́gẹ́ bí ìsáyìn ti bẹ lára aṣọ ti máa gbó síbi wípé yóò kù síbi ipa àlébọ ohun tí ń jáwẹ àlébọ ohun tí ń jẹrù àlébọ ohun tí ń jẹrẹ ẹlẹyà abẹrẹ ẹsẹ hajj abẹrẹ àkíkọ ẹrẹ súnẹdà lọjẹjọ àdẹnibọ ohun tí ń jẹ sọdákọ bẹ́ẹ̀ni àwọn èèyàn ti wọn kọjá lára dẹrọ Ọlọ́run láàrin orúkẹ wọn ka olùkọrá ni wọn sọ kalẹ̀ ọwọ adíṣẹkùn ayàkẹlò rẹ tí wọn lò á wà máa rí àwọn ikọ̀ kan nínú àwọn èèyàn àgbàlagbà àtàrúgbó tó o máa sọ báyìí pé àtúbà wọn bàbá wa lórí gbólóhùn láìláì láàlì títí wọlé ẹgbẹ́ sọ fún wa àwa náà ti ti wí ẹ̀rí ẹnìkan wọ́n gbèsè sílà ọwọ́ aṣọ fún àfàwà fọ̀rọ̀ ìgbà ó ní àhà àwọn èèyàn wí láìláì ìlọ́lá wọn ò mọ ohun tí jẹun wọn ò mọ ohun tí jáwẹ̀ wọn ò mọ ohun tí jẹrẹ ilé àwọn ohun tí jẹ sádàkà ṣé wọn ó sì ráàánú wọ́n wá láwọn onígbàgbọ́ nípa la ilaha illallah tọ́ba ti sọ̀rọ̀ yẹn báyìí àfàwọn àfọ̀dé ìfà àwọn òfojúkò lọ́dọ̀ rẹ̀ pé kílé léyìí sọ ní sọkúsọ yìí ẹni àtúntò wílẹ̀ kejì àtúntò wílẹ̀ kẹta gbogbo ògbà ni àfàwọn àfọ̀dé ìfà gbójúkò lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí àfàwọn àfọ̀dé ìfà wa sọ fún arákùnrin yẹn ọfẹ́ kí ló fà ó lè yí tọ́ka sí pé àwọn ẹni yẹn nìyí wọn ò wọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé Islam àìmọ̀kẹ́ ló ti wọ́n lórí pé gbọ́dọ̀ la ilaha illallah nìkan ni wọ́n rí gbàgbọ́ nípa rẹ̀ irú kò yé wọn ààwẹ̀ kò yé wọn ìfẹ́rẹ́ ìsọ́sọ́kàtà kò yé wọn tó tò bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò ọlá máa gba àwọn ìdarí wọn àgbẹ̀ ọlọ́run ọba sọ̀kánù wọ̀ حقيقتنا وجهلنا وإسرافنا في أمرنا وما أنت أعلم به منا اللهم اغفر لنا هزلنا وجدنا وخطأنا وعمدنا وكل ذلك عندنا ربنا إنا ظلمنا أنفسنا فاغفر لنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أنت أعلم به بيده منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم اغفر لنا ووسع لنا وارزقنا وبارك لنا ووفقنا ويسر لنا وأثبتنا في أوطاننا وأصلحنا يا رب العالمين يا أرحم الراحمين حمد الله سبحانه وتعالى أشتوى أرضا بكرية جواه واو àwọn òfin tá a ti ṣàtìjú lórí àwọn ọlọ́dàkùnrin ẹ̀jẹ̀ wa nínú alámọ̀rin wa àti gbogbo tí wọn lọ́wọ́ bá pọ̀ nípa mi ti yá pa ọlọ́dàkùnrin ẹ̀jẹ̀ wa ọlọ́dàkùnrin ẹ̀jẹ̀ wa ìwúta fi ń sawẹ́wà ọkùnrin ẹ̀jẹ̀ wa tọ́jẹ́ yàgbà ìwọ̀n tó ti pa ṣe ṣe àgàdí ṣe ọlọ́run dàpọ̀ forí ẹ̀jẹ̀ wa o gbogbo gẹ̀ẹ́dù ọlọ́run bá pọ̀ nípa wa tó já ní ṣe ọlọ́run dàpọ̀ forí ẹ̀jẹ̀ wa ọlọ́run bá ti bora wa síbẹ̀ ọlọ́run dàpọ̀ forí yìí wa o ọlọ́run bá gba wa mú níbi ìjọ tó ti pa àgbàgbé ṣe àbá àtúnṣe nípa rẹ̀ ọlọ́run dàpọ̀ forí yìí wa ni mo ta ti síwájú àti mo ta ti sẹ́yìn nínú ẹ̀sẹ̀ èyí dá sí la ilaha illa anta kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ọlọ́run dàkú oríjì wa o ọlọ́run dàkú sí ìgbàláyè fún wa sí ìgbàláyè àríṣìṣì fún wa nínú dúkìá nínú ọmọ ọlọ́run wa fi kòkó sí gbogbo ọlọ́run ti fún wa ọlọ́run dàkú fún wa fi gbogbo ẹ̀kọ́ sí ìrọ̀rùn fún wa dàkú má jà àwọn ìṣòro ọlọ́run dàkú fún wa lọ́fẹ̀ẹ́ báyìí lórí ìṣèwà nàìjíríà ọlọ́run dàkú ṣàkóso wa ṣàkóso gbogbo wa lápapọ̀ àtàlàṣẹ wa àtàwa tí wọ́n darí náà ọlọ́dàkùn ṣàkóso wa àwọn ẹlẹ́dàá ọlọ́run fi ìtẹ̀sí wa àwọn tó dáná aláwọ̀rẹ́ ọ̀dọ́ ọ̀pájọ ọ̀pájọ láyéláyé ìbáraẹ̀dá ọ̀la ilẹ̀ lọ wọlé ìkẹta ìṣòro ọ̀la lẹ́sí yẹ ayé ẹ̀sìn náà àwọn olùkọ́jọ́ àdéhùn ọ̀sẹ̀ المسلمة اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وبارك على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتك ورحمة الله وبركاته